mo kí gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáláyé o mo kẹ́yìn ọmọ aládé ẹ̀yin ènìyàn mi orí ètò ẹgbà yìí yẹ̀wò ẹ bá wa dá sí i òun náà láwa o níbi tá a ti máa mú fídíò lọ́lọ́kanòjọ̀kan lóríṣiríṣi àwọn fídíò tó lè ṣe wá tó lè kọ́ wa lọ́gbọ́n tó lè kọ́ wa lóye tá a jẹ́ ká mọ bó ṣe ń lọ ní ilẹ̀ kóòtù òjíire orí ètò náà láwa o fídíò tí mo wá mú wá láàárọ̀ yìí ìyàlẹ́nu ńlá ló máa jẹ́ fún yín o ẹ̀yin ènìyàn mi lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò ṣẹ̀sìn yìí náà ni o ó dàbí àti à ń pi ọ̀rọ̀ yìí lówè ẹ̀yin ènìyàn mi ó mà ti ń láàárọ̀ nu o ọ̀tọ̀ lójú tá a fi ń wò tẹ́lẹ̀ ọ̀tọ̀ níbi tó tó tó bá ṣẹ́ jáde o níṣe ló wá dàbí pé àwọn babańlá bàbá àwọn ancestors yìí wá tó ti lọ bíi pé wọ́n ń bínú lọ́wọ́lọ́wọ́ báyìí ni o sí gbogbo àwọn ẹ̀gbin eléyìí táwọn kìrìsìtẹ́nì tó fi rẹ́ wọn lára àwọn alákatakítí inú wọn ni o láwọn alákatakítí inú wọn o gbọ́dọ̀ bọ̀rìṣà ṣùgbọ́n lẹ́yìn àwọn gọ́gọ́gọ́ wọ́n tapó lórí òrìṣà nínú ilé wọn odidi màálù náà rì mọ́lẹ̀ nínú ṣọ́ọ̀ṣì wọn wọ́n ń ṣàwórò lábẹ́lẹ̀ ó dàbí pé àwọn babalá baba wa wa wọ̀nyí àwọn onílẹ̀ gangan tí wọ́n fi ń pè wá ní Yorùbá wọ́n ti ń bínú o sáwọn ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n fi ẹ̀gbin yí wọn lára láwọn alákatakítí inú wọn. ẹ̀yin ènìyàn mi àwọn ò in fact wọ́n ti wọ́n ti ń jẹ́ kó yé gbogbo àgbáyé níbi tí ọmọ Yorùbá wà wípé àwọn ò gba ẹ̀gbin yìí mọ́ o torí pé gbogbo àwọn tí wọ́n ń bú wọn yìí náà ni wọ́n ń sá wá ní kọ̀rọ̀ láti wá gbàgbára lọ́wọ́ wọn. ẹ̀yin ènìyàn mi fídíò tí mo wá fẹ́ mú wá ó dá lórí Yínká Ayéfẹ́lẹ́ pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe kékeré lẹ rí lẹ́nu bíi ijọ́ méjì yìí ṣe mọ̀ pé ó da ẹjẹ́ ń lò báyìí fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ tí ì mọ bó ṣe lọ màá ṣàlàyé kékeré ráńpẹ́ fún yín kí tó mú fídíò wa kó lè yé yín dáadáa níbi ọjọ́ bíi méjì sẹ́yìn Yínká Ayéfẹ́lẹ́ gbé bọ̀bọ̀ wá ẹ̀yin tẹ́ bá fẹ́ wo fídíò yẹn mo ti drop ẹ̀ sórí YouTube wa ẹ lọ wò ń bẹ̀ ó gbé wá bọ̀bọ́ yẹn náà bẹ̀rẹ̀ sí ní sọ pé òun pààyàn seventeen òun fi èèyàn bíi twenty seventy something rúbọ oríṣiríṣi nǹkan ló sọ. àwọn oníṣẹ̀ṣe wá ń jáde síta lẹ́yọ kọ̀ọ̀kan wípé a fẹ́ ìwọ Yínká Ayéfẹ́lẹ́ a fẹ́ kó o mú arákùnrin jáde a fẹ́ bá nígbólóhùn òòṣà tó o sọ pé ó ń gba èèyàn seventy yẹn a fẹ́ mọ̀ nílẹ̀ Yorùbá níbo lòòṣà yẹn wà ta ló ń bọ́ àwọn wo ló ń fún ló ń fún lẹ́nìyàn jẹ kátẹ́ pé o ti jẹ́wọ́ pé ìwọ wà lára wa àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ àfẹ́mọ̀bí tó rìṣà yìí àfẹ́mọ̀bí tó ń gbé ẹ̀yin èèyàn mi màá kọ̀ fún yín ní fídíò bíi méjì short short tẹ́ ẹ máa fi rí reaction àwọn oníṣẹ̀ṣe lórí ohun tí wọ́n sọ ní pàtàkì ta lọ́lọ́run dẹ̀ tí bá ti fún yín ní fídíò méjì yẹn wò tó sọ nípa nǹkan tí mò ń sọ ẹ̀ kó bá kọ̀dà pé àròlé ṣé ìwọ ló kàn ń sọ ni kẹ́ ẹ lè gbọ́ lẹ́nu àwọn tó sọ ọ̀rọ̀ yìí. ẹ mo kí ẹni tó bá padà mo kí ẹni tó bá wo ètò mi mo kí ẹni tó bá padà wò mí mo kí ọba ṣe ń kíra ní ìkẹ́ ọlá ìkí ìgẹ̀ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàrọ̀ àjèrè mo ṣe ẹ̀là bọ́rú ẹ̀là bọ́yè ẹ̀là bọ́ ṣiṣẹ́ fún gbogbo wa mi ó lọ sọ́dọ̀ Yínká Ayéfẹ́lẹ́ lórí intaviu tó ṣe òun ni mo ṣe fẹ́ pè ẹ́ níjà wípé ẹni tó interview yẹn a fẹ́ mọ onítọ̀hún everybody fẹ́ mọ̀ yes. Yínká Ayéfẹ́lẹ́ hmm. ìyàwó èmi ò wá láti sọ̀rọ̀ sí àbí láti bú ọ ṣùgbọ́n tèmi fẹ́ kó o ṣe ni pé ẹ̀pẹ́ iná ẹgbẹ́ ilẹ̀ lẹ́sẹ̀ mẹ́rin sọ pé ẹ ti máa sọ ọ́ ẹ sì mọ̀ nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ dáadáa irú ọ̀rọ̀ yìí tẹ́ ẹ sọ yìí tẹ́ ẹ lẹ́ẹ̀gbẹ́ èèyàn wá tó sì wá tẹ́ gbé yẹn wá tẹnu sì wá ń sọ pé òun ló sà tó máa ń gba èèyàn tó táwọn ti fi èèyàn seventy eight bọ̀ tí wọ́n ti fi èèyàn seventy eight bọ̀ ẹni yìí báyìí ẹni yóò ti kòtòkòtò ẹ̀ tí ì sèmi báyìí o Yínká Ayéfẹ́lẹ́ fún rẹ̀ tó tẹ̀ lọ́kọ́ lómi lọ́kọ́ rí bí ẹni tó sí àwọn oníṣẹ̀ṣẹ̀ báyìí ọ̀nà ìbò ni àkọ́kọ́ ẹni tó sọ̀rọ̀ àròjú ẹ̀ bóyá ẹ plan ẹ ni láti ìbàṣẹ ṣe jẹ lọ́nà tèmi bí ìgbà tẹ plan ẹ ẹ kọ́ àwọn kan jọ ẹ ti pèsè ṣe àwọn àwọn ẹni tó ń ṣẹ̀ṣe ṣẹ̀ṣe ti ń trendy òṣìṣẹ́ ti ń gbayì ẹ wá lọ plan ẹ láti ìbàṣẹ ṣe jẹ ní tó jọ lójú tèmi lè nu kọ́kọ́ nu. àṣẹ àwọn olùdarí àwọn òfin tó ń gáìdì mídíà ó wà ń bẹ pé èèyàn gbúdọ̀ fi mídíà bà ẹ̀sìn kan jẹ́ fẹ́sìn kan ó gbúdọ̀ lo mídíà rẹ láti bà ẹ̀sìn kan jẹ́ fẹ́sìn kan ṣùgbọ́n ẹ̀sẹ̀ máa ṣe ẹ ti rí bí ẹni pẹ́ sí méjì ló wà ẹ tẹ̀lé owó ìwé tó bá rí òkà ní nàìjíríà wa yìí wọ́n sọ pé you have three religion christianity islamic and traditional religion. nǹkan ayéfẹ́lẹ́ ohun tó jẹ́ kémi mọ ti ọ̀rọ̀ yìí gangan sí ọ̀rẹ́ o ìwọ ló gbẹ́ni wá sí mídíà rẹ̀ ó sì gbà láàyè kó sọ lórọ̀ bá òun lórí mídíà èèyàn àkọ́kọ́ ìkejì wa ni ẹni tó gbé wá sórí mídíà yìí kí ló dé tó gbójú ẹ̀ fàyè. akótó òótọ́ ni ó yẹ kó o gbójú ẹni fáyíkúnrí pé ah, ẹni ló sọ kì í ṣe kójú ìwọ ló sọ pẹ̀lú fídíò tá a wò ìwọ ló sọ kì í ṣe ẹni ló sọ torójú tiẹ̀ làwa rí ẹni kan sọ̀rọ̀ làbẹ́nu ni wàá mọ̀ pé ẹlẹ́kẹta ẹlẹ́kẹta ni pé ìwọ náà ọmọ Yorùbá ni Yínká Ayéfẹ́lẹ́ ibo nìwọ ti rí tí wọ́n fi èèyàn bọ̀ sàrí gbogbo yìí kàn sọ lẹ́nu ni àtàáfà àti mùsùlùmí àti kírísítẹ́nì ẹ kàn mọ sọlẹ nu ee àwọn abayín kan wọn fẹyìn bọ ọsà àwọn abayín kan wọn ṣe kékeré kékeré kan ẹ Ṣàngó náà kọlẹ Ọlọ́run ọsà náà kọlẹ Ọlọ́run nítorí sẹ sí òpin nǹkan rẹ lẹ ń bá a pè é ó ti wá mọ yín la ìbàjẹ́ ti wá wọ yín lẹ́wù yínká ìbàjẹ́ ti bọ̀ lẹ́wù ó ti bọ̀ gbóyin lẹ́wù gbóyin fẹ́ràn yín ká yín fẹ́lẹ̀ ètò ó sì nọrí wọ́dọ̀ bí fẹ́ kí n rọ̀ nkù yín sì rọ̀ nkù ó jẹ́ kó àwọn ó jẹ́ kó kalẹ̀ àwa ẹni wà mú wa lọ síbi òòsà tó lóun fi odidi èèyàn bọ tó sọ wọn pé ooo oh, èmi mo ní mọ fún ìdí èèyàn bọ mí o àbóhùn ló ń wu ìwà àbàjẹ́ tiẹ̀ ní fi kó sàlọ́rùn ṣé n tí mo sọ yé ṣé ẹni ló wù àbàjẹ́ tiẹ̀ ló fi lọ́n kó sa bàbá rẹ̀ lọ́rùn ni àbí òòsà ló wà sọ pé èèyàn ní mọ mú o yóò mú àdébẹ̀ o nǹkan ìwọ náà máa retí ìwé o máa retí ìwé o máa retí ìwé látọ̀dọ̀ ìjọba mọ retí wa wípé ẹ á fi sọsọ àfi padà ayé ìgbà kan náà fi sọsọ àfi padà o àwọn àwa ti sí wọn ti àwa ò gbọ́ kankan mọ retí ọ̀rọ̀ tí ó délé ẹjọ́ ni. ẹ̀yin ènìyàn mi ibẹ̀ yẹn kọ́ ni mo ṣe ń lọ o kì í ṣe fídíò tẹ wò yìí ni mo ṣe ń lọ lórí ẹ̀ o mo kàn ń fún yín ní fídíò yìí kó lè yé yín débi tí mo fẹ́ gbé yín dé ń sìn torí tí n bá kọ́kọ́ tí n bá dédé gbé yín débẹ̀ ẹ lè máa wò pé kí ló ṣẹlẹ̀ débi tí a wà yìí so pẹ̀lú fídíò tí mo wá fẹ́ fún yín tẹ fẹ́ wò lẹ́yìn fídíò ìbáyìí ó ti máa wá yé yín nǹkan tó ṣẹlẹ̀ now lẹ́yìn ìgbà tí wọ́n pe àkíyèsí ayéfẹ́lẹ́ sí nǹkan tó tó tó sọ yìí ohun tá a rí náà ni pé ó dà pé ayéfẹ́lẹ́ tún lọ fún blọ́gà kan lówó pé kó jọ kó dìfẹ́ǹdì ẹni yẹn kó bá ń defend ẹni yẹn so that kó má bàa di wípé wọ́n mú arákùnrin yìí kó má dàdí pé ọ̀rọ̀ náà di iṣu atayanyan. mẹ́sẹ̀gì yìí ó lọ sí ọ̀dọ̀ bọ̀dá yínká lórí program wọn tí wọ́n ń ṣe ní àná ẹjọ́ ìwọ tó bá jẹ́ oníṣẹ̀ṣe má kọjá lórí mẹ́sẹ̀gì yìí lásán bá mi ṣí ẹ mẹ́sẹ̀gì yìí bó jóníṣẹ̀ṣe ni ó jẹ́ christian ni ó jẹ́ muslim ni bọ̀ kí nǹkan ti ilé ẹ̀ ò ń gbé lárugẹ ò fojú pa nǹkan ilé ẹ̀ rẹ bá mi share message yìí kó dé ọ̀dọ̀ bọ̀dá yínká ẹ̀ ní gbọ́mọ̀sìn bọ̀dá ẹni tẹ́ wá ṣe interview fún lánàá tẹ́ gbé síta ní live àkọ́kọ́ a fẹ́ rí ojú ẹ̀ a fẹ́ rí ẹni yẹn face to face ẹlẹ́ẹ̀kejì òòṣà ẹni yẹn tó máa ń gba èèyàn òòṣà tí ò gba ewúrẹ́ tí ò gba àgùntàn tí ò gba àgbò tí ò gba adìyẹ tó sọ pé èèyàn ni òòṣà ti tòun máa ń gbà tó ní òòṣà tòun ti gba èèyàn seventy six a fẹ́ rí ẹni yẹn torí Ọ̀rúnmìlà ti wá gan sọ fún wa wípé tá a bá ń fi ifá parọ́ tá a fi ṣèké tá a fi ń gbẹ̀mí èèyàn ènìyàn á máa pọ́n láṣọ ni. ọkùnrin ká mo mọ̀ pé Èkìtì kan lájọ yà o kò dẹ̀ sí gbogbo ibi tẹ́kìtì bá ti pàdé àti dọmọ ìyá ni a lè má jọmọ ìlú bọ̀tán ọmọ ìyá ni wá torí èkìtì kan èdè kan lájọjọ ń sọ tàdé gbédè ara wa tẹ́yìn gan bá ti mọ̀ wípé ẹ kì í ṣe agbóde gbà fún àwọn ẹni yìí ọkùnrin ká a fẹ́ rí ẹni yẹn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi gbogbo awọ àgbáyé ló rán mi gbogbo oníṣẹ̀ṣe àgbáyé ló rán mi ṣé mọ̀ pé kò síbi tó níṣẹ̀ṣe ti dé ó wà ní Amẹ́ríkà ó wà ní Brazil ó wà ní Canada kò sí gbogbo ìlú kan tó wà lórílẹ̀‐èdè ayé tífà òde kò sí gbogbo ibi kọ́ńtì kan tó wà ní orílẹ̀‐èdè ayé tí wọ́n ti ló nífà gbogbo wọn ló wá rán mi sí yín ọkùnrin ká ẹ gbọ́dọ̀ provide ẹnìyẹn síta a fẹ́ rí ẹnìyẹn èmi ò dẹ̀ gbọ́ rí wípé murder case ó ti ń lọ murder case lọ́dún márùn-ún ọdún mẹ́fà tọ́ndẹ̀ máa ń filẹ̀ lọ afẹ́mọ oru má darí kò tó ń lò àwa ò ní jẹ́ kẹ́ẹ̀bá ayé wa jẹ́ kẹ́ẹ̀bá ìpínlẹ̀ wa jẹ́ àwa ò ní gbà yẹn fún yín àmọ́ pé olórin christian yín o but background yín nílé yín àmọ́ pé olóòṣà ni wọ́n a dẹ̀ fẹ́ mọ̀ bóyá òòṣà ilé ti yín gan-an kú yín ká bóyá ẹ̀mí èèyàn ló ń gbà. a fẹ́ mọ̀ bóyá òòṣà ilé ti yín bóyá ẹ̀mí èèyàn ló ń gbà láì síbẹ̀ gbogbo oníṣẹ̀ṣe àgbáyé máa pè yín lẹ́jọ́ gbogbo oníṣẹ̀ṣe àgbáyé á máa fún yín ní ìwé court ẹ máa wá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́nìyẹn interview tẹ́nìyẹn ṣe online yẹn ẹ máa wá tún sọ fún wa a dẹ̀ máa rí ẹnìyẹn face to face ayé ìgbà tí wọ́n ń pe satan tó ń pe èṣù ní dúdú tá tá wà ní skul tá máa fi fọ́tò jésù hàn wá tá ń ya fọ́tò èṣù tá jẹ́yàn dúdú tá ní olórí tá ní ìrù nídìí ayé ìgbà yẹn ti kọjá ojú ti là ọmọ ẹrú mọlẹ̀ ni wá olódùmarè ò dẹ̀ dá ṣe àṣìṣe kó tó dá wa gbogbo inú báìbù náà dẹ̀ ní arìbọn ṣe rú ṣe ètùtù mọ́ ṣe rúbọ ṣùgbọ́n àárí kan fi ẹ̀mí èèyàn rúbọ bẹ́ẹ̀ dẹ̀ làwọn bàbá ńlá tiwa ò ṣe ń fẹ̀mí èèyàn rúbọ a fẹ́ mọ ẹni yẹn a fẹ́ rí ẹnìyàn kú yín kátẹ́ bá ti lè provide ẹnìyàn ojú tì yín o àdẹ̀ ní tẹ̀kẹ́ yín sí pẹ̀lú yín ojú tì yín tẹ́ bá ti lè provide ẹnìyẹn síta fún wa ojú tì yín ojú ti pọ̀nrí pọ̀nrí pọ̀nrí pọ̀nrí yín a jẹ́ wípé ọmọ àlè Èkìtì lẹ́jẹ́ a fẹ́ rí ẹnìyàn a fẹ́ mọ ẹnìyàn a fẹ́ rí dájú ẹni tó jẹ́ wípé ẹ̀mí èèyàn ló fi ń rúbọ tó ń fòrìṣà àtẹni tó ń jẹ èèyàn yẹn a fẹ́ rí kò nǹkan tí ò bá ti sí nínú ẹsẹ̀ ifá wa àwa ò gbà sí nǹkan torí kò sí nínú kò síbi kan tó wà nínú ẹsẹ̀ ifá wípé ká máa fi èèyàn rúbọ nílẹ̀ yorùbá àwa ò kí ń fi èèyàn rúbọ nílẹ̀ yorùbá mo dẹ̀ fẹ́ mọ̀ bóyá ó ti lọ́mọ yín kan tán ti gbé lọ tán ti fi rúbọ ní ọkùnrin ká ebudo provide ẹni yẹn síta láìsíbẹ̀ ẹ̀ ń pe ìjà ẹ̀ ń ìjà ogun ogun ẹ̀ ń pe ogun sílẹ̀ fún ara yín a dẹ̀ máa dúró sí yín tán torí a máa gbé yín dé court ẹ mú yẹn dání ọkùnrin káyéfẹ́lẹ́ a máa gbé yín dé court ẹ máa provide ẹni yẹn sílẹ̀ fún wa a dẹ̀ máa mú ẹni yẹn torí ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ yẹn ń rùn. a rí wípé ẹ̀yin gan lẹ́dẹ̀ ń sọ̀rọ̀ sẹ́niyẹn lẹ́nu ẹ̀ jẹ́ kẹ́niyẹn sọ tinú ẹ̀ bá ṣe fẹ́ which means pé ẹ fẹ́ mọ̀ọ́mọ̀ di bá jìn ẹ fẹ́ di bá jì mọ́ wa ni ẹ fẹ́ gbérọ́ bàǹtàbàǹtà ẹ fẹ́ wà làákalẹ̀ fún wa tẹ bá dẹ̀ ti mọ̀ pé kì í ṣe rọ́kọ́lẹ̀ pa ẹ provide ẹnìyẹn síta fẹ́rí afẹ́rí iṣẹ́ ti gbọ́. ọ̀rọ̀ kan jà rànyìnrànyìn láàrin bọ̀dá Yínká Ayéfẹ́lẹ́ àti àwọn oníṣẹ̀ṣe bọ̀dá Yínká àwọn oníṣẹ̀ṣe náà ìpọ̀nrí ìyáláyá mi ò gbé láti fi ọwọ́ pa ojú dà wọn lójú nítorí wípé gbogbo ẹni tó bá ní kò sí ṣẹ̀ṣe láyé kó kúkú kúrò ní nàìjíríà kó kúrò nílẹ̀ aláwọ̀ dúdú kó gba ilẹ̀ ibi tí bọ̀bọ̀ yẹn kọrin pé kí wọ́n gbà lọ wípé ìṣẹ̀ṣe èmi mo believe mo respect ìṣẹ̀ṣe mo believe nínú olódùmarè ìṣẹ̀ṣe èèyàn kọ́kọ́ gbúdọ̀ sọ pé èèyàn gbọ́dọ̀ dẹ̀ lè fi ọwọ́ padà wọn lójú èmi ò ní sọwọ́ mi ní fọwọ́ òsì júwèlé bàbá mi ẹ̀yin lẹni mí ọmọ yín ni mi kò sí nǹkan tẹ́ lè fi mí ṣe èmi àti bọ̀dá yín ká sọ̀rọ̀ èèyàn mi ni gbogbo iṣẹ́ àlẹ́rí mi ní fresh fm nígbà tí mo lọ́lé èèyàn mi ni wọ́n so nǹkan ò lè máa ṣe bẹ́ẹ̀ yẹn kéèyàn máa sọ pé ah kí ló dé báwo lẹ ṣe ṣe nǹkan ọkọ̀ kọ́ dẹ̀ sọ pé ok opportunity èmi ní platform ẹ wá ṣàlàyé bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ kẹ́ lè clear ara yín torí pé kéèyàn má ṣe bẹ́ni pé kí lèèyàn kan fẹ́ ṣe àbí kéèyàn fọwọ́ bẹ́ni pé èèyàn fọwọ́ padà wọ lójú pé ta ni wọ́n bọ́dá yín ká kì í ṣèyàn bẹ́ẹ̀ kálẹ́ lòmíì ní á kan but pé ẹ wá fúnrara yín wá ṣàlàyé bọ́rọ̀ yẹn ṣe jẹ́ ẹ̀yin ìyá mi nínú ìṣẹ̀ṣe ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ wá gbọ́ bọ́rọ̀ yìí ṣe jẹ́ ṣe wá rí lórí ọ̀rọ̀ wípé ẹ jẹ́ kí n sọ fún yín ní NBC or any any ilé ilé ayé ló ní rules àti organization àti bọ́n ṣe ń ṣe the fact pé àwọn èèyàn míì ń ṣe iṣẹ́ bẹ́ẹ̀ yẹn tó wà sensitive wọ́n ń gbé ojú àwọn èèyàn jáde kò mí pé wà right wọ́n ní ó ní nǹkan ń pè ní confidentiality ó ní nǹkan tó ń pè ní dignity ó ní nǹkan tó ń pè ní integrity ó ní nǹkan tó ń pè ní risk assessment ó ní nǹkan tó ń pè ní stigmatization you have to protect the source of your information téèyàn bá ń ṣe show tó ń gbé ojú àwọn èèyàn jáde especially when you are treating a very sensitive case kò ń ṣe nǹkan tó right the man the fact pé bóyá èèyàn ṣẹ̀ sí ara èèyàn àbó ṣẹ̀ sí èèyàn ó lè má lè wúlò mọ́ fún èèyàn bẹ́ẹ̀ kò mí pé kò ní wúlò fún society mọ́ kí ló ń pè wípé èèyàn rí orientate èèyàn nígbà tó bá ní mo máa ti rí ṣòtọ́ ṣe tó máa ní bàbá bọ́ ọmọ sùn wọ́n á dẹ̀ gbójú ọmọ yẹn jáde wọ́n á gbójú bàbá yẹn jáde when you do things like that it's like e, e, doctor tó wọnú ilé tó lọ ṣe operation fóbìnrin tó dẹ̀ wá gbé wòwò obìnrin jáde bó ṣe rí nìyẹn you cannot you have to protect the source of your information even àwọn tó wá ń lo ohun lórí platform ìkan tó wá lo ohun yẹn ó ní àwọn nǹkan tí ma ti sọ fún wọn you cannot say because you wan be and nǹkan táwọn èèyàn bá ti enjoy wọn máa ń fi ipò right ni kò right when you are doing a show o then so then terrified o ń show nǹkan tó wà very sensitive nǹkan tó lè jẹ́ kí àwọn èèyàn kó condemn èèyàn o den gbé ojú wọn jáde it's not it's not professional you have to be able to protect the source of your information you have to be able to do do your risk assessment kó dẹ̀ protect whoever to buy interview so that a lè ní live after your show And lè ní life after nǹkan tó so. but when you do a show and you are presenting people with the sensitive cases or with the sensitive case and you are showing ojú wọn ò ń show pé ọmọdé ọmọdé wọn rape ọmọdé ogójú ẹ̀ síta ogójú bàbá tó rape ọmọ ẹ̀ síta ogójú ẹni tó bí ọmọ àlè ogójú ẹ̀ síta àwọn psycho kan wà ní society tó yẹ when they hear things like that they will be ready to kill the person tó bá ṣe you are doing it in such that táwọn èèyàn about to kúrò níbi tó ti ṣe interview káwọn kọ́dẹ̀ lọ kú àbí kí wọ́n lọ pa wọn you don't do things like that it's wrong and the fact that ayéfẹ́lẹ́ ò ṣe kò mí pé bóyá wọn wọn wọn right or ẹrẹ́yàn tó ń ṣe kò mí pé èèyàn yẹn ló right it's wrong it's, in all ramification it's totally wrong. You have to protect the source of your information. You have to protect eh, people and guide them against stigmatization. You have to do a risk assessment. Débi pé táwọn èèyàn bá kúrò lórí program ẹ àbí tó bá kúrò lórí nǹkan tó wá open wọ́n sì máa wà protected. Bẹ́ẹ̀ wẹ́n tó show ṣojú wọn, ó fẹ́ pa wọ́n nìyẹn. And personally, èmi lè call report against that because it's wrong. Eh, lè ní wọ́n rape ọmọdé kẹ̀dẹ̀ gbé ojú ọmọ yẹn síta. Does it mean pé ọmọ yẹn ò lè ní life after pé wọ́n ti rape ẹ̀? ẹ lè léyàn bímọ ó bí gbogbo ọmọ ẹ ọmọ àlè ẹ ṣe dna ọmọ àlè lọmọ ẹ ẹ wá gbé ojú obìnrin náà síta doesn't mean pé after tó ti tó ti ẹ yẹn kò lè ní new life mọ́ kò lè fit in into society mọ́ you have to be able to protect ojú wọn protect dignity wọn do a risk assessment and protect their dignity guide them against stigma gbogbo àwọn nǹkan tá à ń rí torí one of the things tí bọ̀dá yìí ká ṣe fẹ́ get into trouble ni pé àwọn àwọn bàbá mi àtàwọn ìyá mi nínú ìṣẹ̀ṣe àtàwọn àbúrò mi àtàwọn ẹ̀gbọ́n mi wọ́n ní kí wọ́n gbé ojú ẹni tí wọ́n tí wọ́n tí wọ́n interview síta the fact pé bọ̀dá yìí ká ò ṣe bọ̀dá yìí ká ló ń ṣe nǹkan tó right because irú nǹkan báyẹn sì ẹ lè yìí máa dì bínú ṣe ń bí àwọn bàbá mi àwọn bàbá tó tiẹ̀ sọ̀rọ̀ àwọn bàbá lálùbáríkà tó sọ̀rọ̀ gan àwọn bàbá yẹn lè má ṣe anything àwọn ìtaná ọlọ́run gbogbo wọn tó sọ̀rọ̀ yẹn inú inú wọn ò lè inú ò lè bí wọn débi pé wọ́n fẹ́ ṣe ibi bí àwọn èèyàn kan lè pamọ́ sí abẹ́ wọn kọ́ lọ ṣèkà fún ẹni tí wọ́n interview yẹn then lẹ́yìn lẹ́yìn ẹni tí tọ̀rọ̀ yìí tó sọ̀rọ̀ jáde àwọn ta lọ́lọ́run wá jókòó wọ́n wá wò pé à Yínká Ayéfẹ́lẹ́ ò tí ì fún wa ní ìta afẹ́ kò tí ì ṣe àwọn nǹkan tá a fẹ́ fún wa sọ fún díẹ̀ yìí fún díẹ̀ yìí a ní láti gbéra ń sìn láti react lórí ohun tí Ayéfẹ́lẹ́ ń ṣe yìí a dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí gbogbo àgbáyé ó mọ̀ pé ìṣẹ̀ṣe àwọn babalábàbá wa kì í pààyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ so now ẹ̀yin ènìyàn mi àwọn ta lọ lọ́hùn wọ́n wá kóra wọn jọ wọ́n gba ilé wájú ilé sorry wọ́n gba wájú ọ́fíìsì Yínká Ayéfẹ́lẹ́ lọ ní Splash FM nìbàdàn ẹ̀yin èèyàn mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n kóra wọn lọ síwájú Splash FM Yínká Ayéfẹ́lẹ́ látàrí wípé gbogbo nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ Yínká Ayéfẹ́lẹ́ kò sílẹ̀ tí Yínká Ayéfẹ́lẹ́ ṣe ń bẹ̀ èyí ló múnú bí wọn wípé àwọn òòṣà àwọn babalábábá tí wọn kì í pààyàn kìdẹ̀ ń jẹ́ èèyàn gẹ́gẹ́ bí arákùnrin ṣe sọ pé òun jẹ́ ẹ̀ràn òun jẹ́ ẹ̀rùn ènìyàn bí ẹni jẹ́díyẹ ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí. ó yá ẹja sọ̀rọ̀ díẹ̀ ká tó di pa lọ ká sọ̀rọ̀ sáwọn èèyàn. Tu vas tó bá máa sọ̀rọ̀ kájá sọ̀rọ̀ káwọn tí kèmí sọ̀rọ̀. káwọn èèyàn mọ rírì tá a wá sí. pẹ̀lú olùfẹ́ ìṣẹ̀ṣẹ̀ káàkiri àgbọ̀lá ayé eh, ọ́fíìsì ayélujára wà yìí ládùúgbò challenge là tu fais nous. Vous il Ìbàdàn a wá láti fẹ̀hónú hàn fún Ayéfẹ́lẹ́ nípa èèyàn tó gbé wá tó sọ wípé àwa oníṣẹ̀ṣe àwọn olórìṣà a máa ń fi òòṣà kan bọ̀ọ̀yàn èèyàn seventy eight wọn là fòsà bọ́ wọn là wá fi ẹ̀hónú hàn sí níwájú ọ́fíìsì ayéfẹ́lẹ́ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹgbẹ́ pílákàdì ẹjọ́ káwọn orí iṣẹ́ ẹgbẹ́ dání. àti wípé àti wípé ayéfẹ́lẹ́ ń ba ilẹ̀ bàbá wa jẹ́ wípé wọ́n ní òrìṣà kan ń gba èèyàn seventy nine a fẹ́ mọ ènìyàn yẹn àwọn èèyàn dẹ̀ ń ba ilẹ̀ bàbá wa jẹ́ nípa èdè wípé ẹbọ kí ni tiwọn sacrifice gbogbo ayé ṣe bẹ́ẹ̀ bọ ni kí ni túmọ̀ ètùtù ṣe bẹ́ẹ̀ bọ́ ní ẹ jọ ba kí ni túmọ̀ sàárà ṣe bẹ́ẹ̀ bọ́ ní ẹ má balẹ̀ bàbá wa jẹ́ mọ́ ẹ má ba èdè èdè bàbá wa jẹ́ mọ́ níta ah. fẹ́ sọ fún ayé nìyẹn ah. káyé fẹ́lẹ́ ah. provide ẹni yẹn òrìṣà yẹn gángan àwa fẹ́ mọ̀ ẹni tó ń gbẹ èèyàn ṣe ẹni tó ń ṣe gbẹ ènìyàn táàdì ẹ̀rọ ojú rẹ̀ afẹ́ rí ojú rẹ̀ afẹ́ mẹ́rin náà ẹ̀yin jọba nàìjíríà ẹ̀dìdé lẹ̀ ẹ̀dìdé ẹ̀dìdé ó ṣeṣe kó wà láàrin wa kájọmọ sùn kájọmọ jẹ ewu ló jẹ fún wa gbogbo àwọn èèyàn ọjà ṣe ìrìn àlàáfíà ni o. ìwájú lọ ìwájú lọ. ẹ bá kí n mọ. pé ẹni tí wọ́n gbé wá pé wípé ó ń fa èèyàn kó sa ilẹ̀ yorùbá. a fẹ́ mọ ẹni náà a fẹ́ rí i. wọ́n ní ẹ̀ka ayébẹ́lẹ́ jáde fún wa a fẹ́ rí ayébẹ́lẹ́ ayébẹ́lẹ́ ayébẹ́lẹ́ ẹni tó ń pa èèyàn sẹ́yìn ẹni tó ń sẹ́yìn wọ́n já rí i. a fẹ́ mọ ẹni náà a fẹ́ gbẹ́ ọ̀yàn jáde fún wa. a fẹ́ mọ ẹni náà a fẹ́ rí ayébẹ́lẹ́. ẹ pẹ́ ni wọ́n kan jáde mẹ́sẹ̀ àwọn alábìyàn ẹ̀sẹ̀ alábìyàn ẹ̀sẹ̀ ilẹ̀ yóò ilẹ̀ Yorùbá lẹ́wà ẹni sùúrù bọ̀dà bẹ́ẹ̀ ṣe wà yí àmọ̀tẹ́kùn ni Yorùbá lẹ̀ Yorùbá ni wá Yorùbá ni gbogbo wa ọmọ kọ́kì bọ́ lóṣù tèmi wọn àwọn kọ́kì ilẹ̀ Yorùbá lẹ̀ ń protect nítorí ìyà tí ń jẹlẹ yorùbá làmọ̀tẹ́kùn ti jáde àmọ̀tẹ́kùn wá jáde ayéfẹ́lẹ́ wá jáde ó ní òòṣà kan wà tí wọ́n tẹ́nìkan fi seventy nine pa àjẹfẹ́ mẹ́niyẹn ó yẹ kẹ́yìn àmọ̀tẹ́kùn gbọ́dọ̀ lé sí i ó yẹ káwọn àmọ̀tẹ́kùn náà jáde sí i wípé ta ló ń pa ènìyàn federal government federal government federal government we need your help ilẹ̀ ìjọba ilẹ̀ ìjọba òdìrẹ àti ìyọ̀wò orí àwọn ọba ìyọ̀wò òrìṣà ó yẹ ká jáde ènìyàn seventy nine ó yẹ èèyàn seventy nine ènìyàn pa èèyàn seventy nine afẹ́mẹ ènìyàn afẹ́rí ojú ènìyàn afẹ́mẹ ènìyàn ó ti ti láàrin wa mẹ́ta máa mọ̀ ẹni tá a rí tẹ̀sí ní pààyè títí tún gbé láàrin wa ẹni yóò lẹ́ láàrin wa mọ́ àwa sí ọ̀dọ̀ ayéfẹ́lẹ́ àwọn àgbẹ̀kùn ní ayéfẹ́lẹ́ ò sí around ó dẹ̀ ní ẹni tó lè bá wa sọ̀rọ̀ kò tún sí around mo ò jẹ́ ayéfẹ́lẹ́ o mo ò jẹ́ ayéfẹ́lẹ́ mo ò jẹ́ kárí mo ò jẹ́ ayéfẹ́lẹ́ mo ò jẹ́ kárí ẹgbẹ́ mi kan fún wa ṣé kò mọ́níjà ni sáyé mélòó ni mọ́níjà ni. a ti wà níbí báyìí láti wá fi ẹ̀hónú gbogbo àwọn onípátá oníṣẹ̀ṣẹ̀ wọn bá a wá fi ẹ̀hónú wa hàn. ẹgbẹ́ ọgbọ́ ẹ̀yin èèyàn mi wọ́n ní ẹ̀yẹ fẹ́lẹ̀ òsì àrán. wọ́n ní kò sẹ́ni bòdì níbẹ̀. ó di òyì mo ní kò sí lára ẹni kankan. níbẹ̀ nítorí ta ni lára ẹni ṣé ẹ̀wọ́ ni wà ni. àyè fẹ́lẹ̀ jẹ bẹ́ẹ̀ ni bàbá wa jẹ́ torí kí nìyẹn. ẹja ẹgbẹ́ ìgbẹ́jọ́ ni kò àtẹ̀ ìsú wa. ẹ pè wọ́n kó àtẹ̀ ìsú wa. ilẹ̀ kò tó ní ìlà wa. ẹ pè wọ́n kó àtẹ̀ ìsú wa. ìjẹsẹ̀ ìjọba ìṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn àlàáfíà ni ìṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn àlàáfíà ni ó là pààyàn ìṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn àlàáfíà ni afẹ́mi nìyẹn. ó dẹ̀ kó orí bíbọ̀ ó dẹ̀ kó orí bíbọ̀ yìí. ẹ̀jẹ̀ fúláì kó pé kó lọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ sí ẹ̀ ẹ̀jẹ̀ fúláì kó lọ bẹ́ẹ̀. ó sọ fún òtún ṣe nìkan ó sọ fún òtún ṣe rí. ènìyàn àgbọ̀ ilé kò tó jíire àgbọ̀ rí kò ṣẹlẹ̀ rí.

Ah, gbà fún bàtẹ kọkẹ gbà tẹ sílẹ̀ gbà ọyà ẹ pé ẹ pé abẹ báyà sọ̀rọ̀ ẹ ti kárí ẹ ti kárí ẹ ti kárí ẹ ti kárí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ni ìṣẹ̀ṣe ìran Yorùbá ni ìṣẹ̀ṣe Ayéfẹ́lẹ́ dẹ̀ sọ jáde ó gbẹ́nìkan jáde wípé ẹnìkan jáde wípé òun fi èèyàn seventy nine gbọ́ òrìṣà ajẹ̀fẹ́ rí ẹni yẹn ó léwu ó léwu ní ẹ̀wọ̀ òun kẹ́ẹ̀ òun ń pa obìnrin ó pa obìnrin nínú ìran wa àwọn obìnrin ìran wa kú nínú ìran Yorùbá àwọn ò fẹ́ bẹ́ẹ̀ àwọn ò òrìṣà yẹn kí Ayéfẹ́lẹ́ gómìnà wa ẹ dìde ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ dìde ẹ dìde Yorùbá ní ìbò ló ti ń fi èèyàn seventy nine bọ́ bó ṣà ẹ dìde ẹ dìde ẹ má balẹ̀ bàbá wa jẹ́ mọ́ ó ti tó. ó ti dákẹ́ fún yín tó ó tó ẹ ń balẹ̀ bàbá wa jẹ́ kò sí kẹ́tí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ayé fẹ́lẹ́ ní nìkan kò sí kẹ́tí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ tó jòjì rẹ̀ ẹ ti kára ní bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ níjà rẹ̀. gbogbo owó tó jẹ ìwẹ́ nìkan wá tó lè jáde tó ló lè bá wa sọ̀rọ̀. ẹ wá nínú alẹ́ nínú afẹ́rí ẹnìkan tí ń ṣe nílé iṣẹ́ bí afẹ́rí afẹ́rí afẹ́rí ẹni náà Ah, ó tó kí ló dé ẹ tún wá gbogbo àwọn ọmọ bàbá wa jẹ ẹ balẹ̀ wa jẹ kí ló ọmọ yorùbá ni wá ọmọ yorùbá ni wá ìṣẹ̀ṣe òun ni àṣàtìṣe ti wá nílẹ̀ kóòtù òjìrè nílẹ̀ kóòtù òjìrè òun ni ẹgbẹ́ dání nílẹ̀ kóòtù òjìrè àárín kọ́mítà ṣe ìṣẹ̀ṣe la ṣe ìṣẹ̀ṣe la ṣe nílẹ̀ kóòtù òjìrè ẹni kó wálé mọ́ gbalẹ̀ bàbá wa jẹ́. àìsí ìfẹ́ yẹn bọ̀ kankan kò sí táwọn fẹ́ yẹn bọ́nú ṣẹ̀ṣe o kò sí táwọn fẹ́ yẹn bọ́nú ṣẹ̀ṣe ẹni tó fẹ́ yẹn sẹ́wọ́n ti éètì tó fi bọ̀ sáfẹ́ rí o ẹ tó fìyàn sẹ́hun tí èjì bọ̀ sá a fẹ́ rí o ẹ tó fìyàn sẹ́hun tí èjì bọ̀ sá a fẹ́ rí o kò sí kò sí páàyàn lùsẹ̀ sí o. iṣẹ́ sí ẹ̀sìn aláfíà iṣẹ́ sí ẹ̀sìn aláfíà ni ó ní iṣẹ́ sí ẹ̀sìn aláfíà ni ó yà mí lẹ́nu o. ẹni ẹ la fẹ́ mọ o. ẹ jọ̀ọ́. mo ṣe ẹ̀ làbọ̀rú ẹ̀ làbọ̀ yìí mo kí gbogbo ojú tó ń wò mí jákèjádò àgbáńlá ayé ìfàwọ̀yé lórúkọ tèmi aka oríṣi olóko ọmọ ìṣẹ̀ṣe ọmọ òrìṣà ńlá ọmọ rúmọlẹ̀ láti ìlú ìbàdàn ìlú ìbàdàn náà ni a wà ní challenge ní ọ́fíìsì ayéfẹ́lẹ́ fresh fm nílùú ìbàdàn ibẹ̀ la wà báyìí níbi tí a ti wá ń fi ẹ̀hónú hàn láti jẹ́ kí ó yé gbogbo àgbáyé nípa ètò tí Yínká ayéfẹ́lẹ́ tí wọ́n ṣe níbi ètò wọn kan tí wọ́n ń pè ní ọpẹ́ yẹmí ètò tí wọ́n wá ṣe yẹn a wá rí i pé wọ́n gbé ẹnìkan wá ẹni ẹ lòun pààyàn ẹ òòṣà kan òun máa ń fi bọ́ òun máa ń fi yàn bọ́ ni òun máa ń ṣèkan ni so ohun tí a wá wá bíbá yìí fún lẹ́ni òun náà ni pé kí ayéfẹ́lẹ́ kó bá wa pòdúsì ẹni yẹn jáde ayéfẹ́lẹ́ gangan kọ́ ni àwa wá bá lẹ́jọ́ ṣùgbọ́n tí a lè fi bá ayéfẹ́lẹ́ lẹ́jọ́ ni yí pé káyéfẹ́lẹ́ má rí ẹni yẹn pòdúsì jáde fún wa ní tí a fẹ́ ni pé kí Ayéfẹ́lẹ́ kó bá wa pòdúsì ẹni yẹn jáde torí bá a ṣe wò nínú àwòrán yẹn wọ́n gbé fèsì ẹni yẹn wọ́n gbé pamọ́ kí ló dé tẹ́ ẹ fi lè gbé fèsì èèyàn pamọ́ èèyàn tó jáde wá síta tó wá sórí rédíò fúnra ẹ tiẹ̀ wá gbé pamọ́ yẹn gbé pamọ́ yẹn kó wá ẹni mọ́ ń gbà ó dẹ̀ sọ pé wọ́n wá ní kẹ́lẹ́ wá fi pé lò ní ó máa ń. a fẹ́ mú agboolé a fẹ́ mú agboolé àwọn tí ẹ ń gbà mí a fẹ́ mú agboolé àwọn tí wọ́n fi òrìṣà yìí lùkọ́ a fẹ́ mú agboolé wọn a fẹ́ mú baálẹ̀ lu ni wọ́n fẹ́ mọ̀ mọ́kàjì ni wọ́n fẹ́ mọ̀ agboolé wọn fẹ́ mọ̀ ilé tó ti lé wọn àdúgbò tó ti ṣerú kan bẹ́ẹ̀ tó dẹ̀ dákẹ́ tí wọ́n dẹ̀ jáde láti sọ síta pé nílẹ̀ kò tó jíire níbi bíbá yóò èèyàn náà fi ń bo òṣà tiwọn a fẹ́ bẹ́ẹ̀ ìlú tó lọ́ba tó níjò ìtúrò kan bẹ́ẹ̀ ti ń ṣe afẹ́ mọ ọmọ ìlú ti ń ṣe afẹ́ nǹkan ti ń ṣe nǹkan bẹ́ẹ̀ so kò jẹ́ bí e jẹ́ ó gba oníṣẹ̀ṣẹ̀ àfihàn ìgbà ẹgbẹ̀ wa ẹ̀dá kun ilẹ̀ wa lélẹ̀ yìí ẹ̀dá kẹmọ́ ẹgbẹ̀ kòtò ètò àbàjẹ́ nǹkan táwọn àtàwọn tí wọ́n rí ṣe àwa tá a ṣẹ̀ débẹ̀ ẹ̀dá kẹjẹ kan kọ́ ọkọ̀ kájọ gbọ́rọ̀ gbàgbọ́rú onítọ̀ tí wàá bàjẹ́. èèyàn kú bẹ́ẹ̀ o wọ́n sọ pé tí wọ́n bá lọ sí Saudi Arabia eh. ẹgbẹgbẹ̀rún yẹn ní kú ní Saudi Arabia o èyí sáwọ́dọ̀ ní kú ń bẹ́ẹ̀ o wọ́n eh. sọ pé ìṣàlá kan gbà o tó bá lọ sí Jerusalem àwọn èèyàn kú bẹ̀ bá mú o eh. wọn sọ fún kó sàkán nígbà o wọn sọ fún ilẹ̀ kóòtù òjìire tí wàá sírù kan kí n jẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ kóòtù òjìire eh. ẹ sọ fẹ́ ba àṣà tíṣe ẹ ẹ sọ fẹ́ eh. bàjẹ́ ẹ fẹ́ tẹ lójúmọ́ lẹ̀ ẹ fún ìdùnnú ìbẹ̀wò ẹ dákun ìjọba ẹ dákun ìdílé sọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ tó lé kólé tó lé kàlejò ni kí tí o lè ṣe o lè bọ̀dọ̀ o lè bọ̀dọ̀ jẹ́ o lè bọ̀dọ̀ jẹ́ irú ẹni tá sọ yìí àwọn ọmọ kékèké gbé mọ̀kọ́ ní kọ̀kúkọ̀ àwọn ọmọ tó sọ lẹ́yìn àdúgbò ìṣọwọ́ rẹ ni àwọn ọmọ tó sọ lẹ́yìn àdúgbò ìṣọwọ́ rẹ ni gbogbo òkú náà tó bá kú síbi síbò mi kò sí kékeré fún wọn ṣe ẹni tí fún yẹn rúbọ ẹ dákun kó mọ̀ gbé láàrin wa máa fi lódò ẹ̀gbọ́n ẹ bá fẹ́ yíká ife kó bá gbé jáde síta afẹ́ rí ẹni náà afẹ́ mẹ́ni náà afẹ́ mọ àwọn ọmọ rẹ̀ tó jẹ́ òṣìṣẹ́ yìí afẹ́ mọ ìyàwó rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ afẹ́ mọ agbolé wọn afẹ́ mọ bẹ̀ ìlú náà afẹ́ mọ bẹ̀ afẹ́ mọ bẹ̀ wọ́n dákun ẹ wa kàn sí yíká ife lẹ́kọ́ bá kù tẹ̀tẹ̀ nínú afẹ́ mẹ́ni náà ìjọba ó dọwọ́ yín o bàbá Tinubu ó dọwọ́ yín dákun o ọmọ Yorùbá ni yín ó dọwọ́ yín ẹ mọ̀ jẹ́ kó bàjẹ́ yín tẹ́ bá ṣe láti mọ ròyìn yín àwọn tàà náà kẹta ṣe láfi ròyìn wọn ẹ̀yin tòní náà kẹta bá ṣe láti mọ ròyìn tẹ̀yin náà ẹ̀fọ́ jòkó ẹ̀dá kò jòkó bẹ́ẹ̀ látò sí ayé olùgbò kò bàjẹ́ ayé àrẹ̀sà kò bàjẹ́ ayé òwòrògbòrò àga kò bàjẹ́ lórí tìyẹ́ mọ́jòkó bàjẹ́ o ilẹ̀ Yorùbá ó dọwọ́ yín o ẹ mọ́ ta ìran wa dànù o ẹ mọ́ ta ìran lẹ̀ Yorùbá o ẹ mọ́ ta fúnra lẹ́sìkẹ́sì o ẹ mọ́ jẹ́ká fẹ́ẹ́ lóko tá a jẹ́ká gbọmọ gbẹwà nǹkan tẹ̀jẹ̀ tí wọ́n mú jẹ́ká mo fi mọ̀ gbẹwà o ó dọwọ́ wọ ẹ̀dá gbogbo àràbà àgbáyé tó wà ní bíbá ẹ jọ nǹkan tá sí bíbá fún láti wá rí yíká ayéfẹ́lẹ́ because ó ṣe ṣó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé àwọn ènìyàn eh, wa ó sọ pé òun fi èèyàn seventy two obìnrin seventy two. Eh, iwájú ọ́fíìsì ẹ̀rẹ́ làwọn àyè tí ó gbájú mọ́. iwájú ọ́fíìsì náà dẹ̀ làwọn àyè gbogbo yorùbá àgbáyé gbogbo yorùbá àwa oníṣẹ̀ṣe àkí ń lo èèyàn fún ṣèkọ́ kan àwa ò ń lo èèyàn rúbọ nílẹ̀ baba ńlá tiwa àwọn ń lo èèyàn rúbọ nílẹ̀ baba ńlá wa kí Olódùmarè kó ṣùgbà ló wà so gbogbo nǹkan tí àwa ń tà láti sọ ẹ jẹ́ kí gbogbo wọn kí láti jẹ́ pé kán wá yọjú sí wa láti jẹ́ pé ìṣẹ̀ṣe o àwa ò kí kò sí ìṣẹ̀ṣe kankan tó ń pa ènìyàn kò sí ìtàjẹsílẹ̀ nínú ìṣẹ̀ṣe àwa ò kí ń pààyàn kò sí ìtàjẹsílẹ̀ nínú ìṣẹ̀ṣe àwa ò kí ṣe ibi báyìí Fresh FM dẹ̀ ní iléeṣẹ́ ayéfẹ́lẹ́ ni wọ́n ti wá gbé sí òkè pé ẹnìyẹn wọ́n dẹ̀ jẹ́ kẹ́nìyẹn kò ní bí báyìí nàìjíríà ẹ má jẹ́ kó fi ẹrẹ̀ ẹ má jẹ́ kó fi rẹwà ilẹ̀ yorùbá ẹ má jẹ́ kó fi ẹrẹ̀ rẹwà èyí tá a fi ń bẹ gbogbo bàbá wa bọ́lá mi tún ẹ dá sí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí kò ṣe ọ̀rọ̀ kékeré ẹ jọ kéèyàn wà lórílẹ̀‐èdè kọ́kọ́rọ́ ń pèyàn seventy something fi ṣe ìrúbọ àwa oníṣẹ̀ṣe káde bá mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe àníwà burú lọ́wọ́ làwa ṣe dìde sí ọ̀rọ̀ yìí láti lè jẹ́ pé kẹrin pé àwọn oníṣẹ̀ṣe àkíṣe oníjàbàjàbà àwa nídìí ìṣẹ̀ṣe tiwa àwa ò kí ń pa èèyàn jayé Elédùmarè adé ti gbogbo wa o mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè fún gbogbo babaláwo. ìbálàgbà tó ìbániago ayéfẹ́lẹ́ má bà alẹ̀ yorùbá jẹ́ ọ́fíìsì ayéfẹ́lẹ́ wà yìí bẹ́ẹ̀ ni ó ní. ó ṣe ètò kan tó tako ìṣẹ̀ṣe tiwa nípa pé ayéfẹ́lẹ́ ó gbẹ́ nìkan wá ó sọ tó fún ó sọ tó fún làwa àtakò wọ́n yẹ pààyàn fún sàlẹ̀ bàbá wa o kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹ má balẹ̀ bàbá wa jẹ́ ẹ má fi àlá àti jésù òfò ẹ má fi balẹ̀ bàbá jẹ́ ẹ má balẹ̀ bàbá jẹ́ ẹ má balẹ̀ bàbá jẹ́ ilé bàbá wa la lọ́kọ̀ bàbá jẹ́ kò síbi tọ́lọ̀ tó bá balẹ̀ bàbá jẹ́ ẹ má fọwọ́ lẹ́ mọ́ ẹ kò lé àtọ́jà tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó tó ló sọ àtọ́jà tó táìtẹ́ ni sọ pé wọ́n pa èèyàn ah. bọ jésù eh. ah, nígbà jíjẹ ayẹkẹlẹ yóò béèrè lọ́wọ́ rẹ o o tani ó kéèyàn bọ aláwù yóò béèrè lọ́wọ́ rẹ o ó wà ní kéèyàn bọ ọ̀sà ayẹkẹlẹ yóò wọ ayẹkẹlẹ làwọn bá tó bá sọ kó yẹn tó sọ pé wọ́n pààyàn bọ ọ̀sà kó mu wá àti sọ pé kéèyàn bọ tálọ̀ ló wà bí <laughs> tálọ̀ ló wà bí ayẹkẹlẹ bọ bẹ́ẹ̀ ni àmọ̀ tó kó wà gbé bọ̀dá ni ìbọn wà gbé bọ̀dá ni ayé bí bí ṣe wá tó yìí lẹ́kọ̀ọ́ wa lérí èèyàn kan tó jáde láti wá jáde sí wa lérí èèyàn tó yìí wọ́n wá sí ọ̀rọ̀ wọn wọ́n wá yọjú lórí fèrèsé wọ́n wá ní kò sẹ́ni kankan tó lè jáde sí wa ààrẹ fẹ́lẹ́ ààrí mọ́níjà rẹ̀ ààrẹ àwọn òṣìṣẹ́ rẹ̀ kúrẹ́ àtúntà kékeré ààrí níbí bẹ́ẹ̀ bá ti dẹ́kun kínní yìí bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o. wàá wàá bí wàá fẹ́ lò ó dùn bẹ́ẹ̀ ni. nípa sí ọ̀tá. a ṣe ní ìjàsè. ọgbọ́n atọ́ ẹjọ́ mo ní ìbéèrè kan gbogbo ojú tó ń wò mí káàkiri àgbàlá yìí ṣe fi ń wò mí ò ní fọ́. àṣẹ ẹjọ́ ẹni tó bá lè bá mi dáhùn béèrè ẹjọ́ ṣé ẹ ń fi ọ̀daràn ẹ fi ń tu Jésù lójú ni. àbí yóò ṣé ń fi àpààyàn ẹ fi ń tu Jésù lójú ni. àkòyé wa o kí ló dé tó jẹ́ yí pé èèyàn tó bá ti kọ́kọ́ pààyàn pààyàn tó ti pààyàn lẹ́yìn ìdarí ìgbìmọ̀ lórí ṣé ń láì ṣe fíìmù ah, inú fíìmù ni gbogbo nínú kan báyìí ìrí láyé ẹ wà tó péye kankan ba tèèyàn kan jẹ èyàn kan pààyàn nídìí ìṣẹ̀ṣe ó wá kún bẹ́ẹ̀ tó wà lọ́pọ̀ ẹ̀fíkẹ́sù. àbọ̀rúbọ yẹ ni wípé òun mú òun. àbọ̀rúbọ yẹ gbogbo lé ìwàlẹ̀sìn ní orúkọ mi Yínká Ayéfẹ́lẹ́ gbé ẹnìkan jáde tó sì mọ ẹnìyẹn délédélé ó ní ẹnìyẹn ẹnìyẹn sọ fún Yínká Ayéfẹ́lẹ́ Yínká Ayéfẹ́lẹ́ jókòó báyìí ẹnìyẹn jókòó báyìí ó mọ ẹnìyẹn délédélé ó sọ wípé ẹnìyẹn ẹnìyẹn sọ wípé òun fi èèyàn seventy nine bọ òrìṣà wípé àwọn ọmọ wa tán gbé àwọn máa gbé ní club káàkiri jáde ó lẹ́yìn ìjọba mọ̀ ń pa rẹ̀ ẹ dákun ẹjọ́ afẹ́káyéfẹ́lẹ́ profile ẹnìyẹn jáde fún wa èèyàn tó pọ̀ ọmọ Yorùbá tó ń fọmọ Yorùbá tó ń fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ afẹ́ rí òrìṣà òrìṣà tí ó gbé ọmọ yẹn òrìṣà tó ń gba ènìyàn lẹ̀ yorùbá àwa fẹ́ mọ̀ ọ́ tó bá jẹ́ pé jésù ni ó pa ẹnìkan ayé ò rí àwọn èèyàn tó bá ti ṣèkà tán tó bá pààyàn tó bá jalè wọ́n padà wá sọ́dọ̀ jésù ayé ò mú wọn ṣùgbọ́n náà ti gba jésù tẹ́nìyàn kan bá ti pààyàn tó bá ti jalè wọ́n lóun ti jalè wọ́n wà máa balẹ̀ bàbá tiwa jẹ́ àwọn ò fẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì ayéfẹ́lẹ́ ń sọ wọ́n ń ba èdè wa jẹ́ ipa ẹbọ ẹjọ́ kí ló ń jẹ́ sacrifice ẹjọ́ ẹ̀yìn èèyàn mi kí ló ń jẹ́ sacrifice ṣebí ẹbọ ni Yorùbá sì ti wà síwájú kí gbogbo èèyàn tó dé Ọ̀rúnmìlà ti wà síwájú kí gbogbo ayé tó dé ẹjọ́ ẹ má balẹ̀ bàbá wa yìí jẹ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n gbọ́ ètò yìí wọ́n máa hẹ́ẹ̀tì ilẹ̀ bàbá wọn nítorí pé wọ́n fi wọ́n fi èèyàn seventy nine bọ wọ́n fi bọ wọ́n fi bọ òrìṣà òrìṣà wo òrìṣà wo ló ń gba èèyàn lọ́wọ́ wa kò àwọn òrírí àrírí kò àrírí àfẹ́ mọ́ káyé fẹ́lẹ́ wá provide ẹni yẹn fún wa. kódà téèyàn kan bá ju ata ní ọjà ó ń sọ ojú rẹ̀ téèyàn kan bá fifty five naira ó ń sọ ojú rẹ̀ ẹnì kan wá pè yẹn seventy eight ẹ wá sọ ojú rẹ̀ ayélujára ah, ò sọ ojú rẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀yin ìjọba ẹ̀yin ìjọba ẹ̀yin gbogbo ayé ẹ dìde ẹ bá wa dìde sọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ̀yin tó pa èèyàn ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ kó bọ̀ ojú rẹ̀. wọ́n ti gbé ẹ̀yẹ tó pa èèyàn seventy nine afẹ́ rí o ah, ah, kẹ́yìn fẹ́lẹ́ provide ẹnìyẹn fún wa o kí wọ́n jọ o àwọn ènìyàn jọ mọ́ o kán jọ mọ́ o kí wọ́n mọ̀ ọ́n lẹ́ bà gan wọ́n ti fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ wọ́n ti ń ba ẹ̀dìjẹ́ o bọ́ọ̀ mọ́gàjọ ọjọ́ ń lọ ẹ̀yin lẹ gbà wá lẹ̀ o bàbá yín ló gbà wá o lọ́wọ́ àwọn Fúlàní tó fẹ́ pààràn wa ọjọ́ ìná ló gbà wá lẹ̀ o bàbá àṣẹ́gun o ẹ dìde o ẹ dìde o. kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọ́n lè máa jẹ èèyàn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ ẹni tá a bá ti múlú fẹ́ni báyìí tá a bá ti mọ̀ tá a bá ti fi fẹ́ bọ́ ajófin tá a bá ti wọ́n níbi tí wọ́n ti ní rẹ̀ lọ́wọ́ àbí tí ń rò lásán pé bóyá òun ti fẹ́ wúwà bẹ́ẹ̀ ẹ̀rọ lè mọ̀ bá tó bọ́ òye tó kẹlẹ̀ yìí bá tó wọ́n lọ fẹ́ẹ́ sì bẹ́ẹ̀ dájúdájú àní òkàdí Nàìjíríà a níjọba ní nàìjíríà a ládàá ní nàìjíríà lọ́sọ̀dún ní nàìjíríà àyíkú òjọta ní nàìjíríà bọ́tà a sẹ́gun nìyẹn náà àwọn kékeré wọn kékeré wọn lẹ́nu lásán bíi ewúrẹ́ láìsọ máa dìyẹ láìsọ bíi ewúrẹ́ èèyàn seventy eight ìwọ nìkan yàtọ̀ sí ti àwọn ọmọ ẹ̀ ti pa a fẹ́ mọ̀ èyí lẹ́kọ̀ọ́ tó mọ̀ fẹ́ mẹ́ni náà a fẹ́ mẹ́ni náà bọ̀ síbẹ̀ nílẹ̀ yorùbá nílẹ̀ kótó ẹ jẹ́ ká padà wá sílé bàbá wa àwa lánilẹ̀ wa ẹnì kò ní máa fọlẹ̀ wa jẹ́ mọ́ wa lójú. àwa lánilẹ̀ yorùbá àṣẹ mọ̀ ilẹ̀ yorùbá ò ní bàjẹ́. àlọ́ bá wa gbọ́mọ̀ alẹ́ yorùbá rẹ̀. àṣẹ wa àṣẹ wa. ó sì bá wa gbọ́mọ̀ nǹkan yorùbá ga. àṣẹ wa. gbogbo ọmọ nǹkan yorùbá ká sì máa ga. àṣẹ wa àṣẹ wa àmọ̀ gàdí wọlé. àmọ̀ gàdí wọlé. gbogbo ló balẹ̀ wa jẹ́ ilé rẹ̀ ni ó bàjẹ́. ilé rẹ̀ ni ó bàjẹ́. ilé rẹ̀ ni ó bàjẹ́. gbogbo ọ̀ràn rẹ̀ ni ó parẹ́. ọlọ́run bá pamọ́ ọkọ yorùbá rẹ̀.

ẹ̀yin èèyàn wa nílẹ̀ yorùbá èdè wa ló dára jù ìrìn wa ló dára jù àṣà wa ló dára jù nítorí ìdí èyí arọ gbogbo ẹ̀yin alágbára ẹ̀yin ọlọ́pàá tẹ̀ẹ́jọ́mọ yorùbá ẹ̀yin custom tẹ̀ẹ́jọ́mọ yorùbá gbogbo ẹ̀yin force tẹ̀ẹ́jọ́mọ yorùbá tẹ̀ẹ́dẹ̀ nífẹ̀ẹ́ ran yín dénúdénú ayéfẹ́lẹ́ ní òun mọ ẹnìkan tòun o tó fi èèyàn seventy nine bọ òrìṣà á ah! dẹ̀ fẹ́ mẹ́niyẹn ẹnìyẹn wọ́n dẹ̀ ẹ̀yin ọlọ́pàá ìdẹ̀jẹ̀ kó lọ wọ́n dẹ̀ ń ba ìran yín jẹ́ sojú yín wọ́n ń ba èdè yín jẹ́ ẹ dẹ́kun àwọn ọmọ kéékèèké tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn sétí ó kọ́ ẹ̀wọ̀n ẹ̀yin NBC ìtẹ̀sẹ̀ yóò dáa NBC ìtẹ̀sẹ̀ yóò dáa kí ló dé tẹ wá gbà kí Ayéfẹ́lẹ́ lọ pẹ̀lú gbọ́mọ ènìyàn tó pẹ̀ èèyàn seventy nine. Ah! wọ́n ti ń fi ènìyàn rúbọ gbogbo ẹ̀yin ọba wa ẹ̀yin jagunjagun Ìbàdàn ẹ dìde ẹ dìde Yorùbá ẹ dìde balógun ẹjẹ ń lọ balógun ẹjẹ ń lọ bàbá bàbá mọ́kàjọ́ dẹ̀ ń lọ ìran yín bàbá yín ló gbalẹ̀ Yorùbá lẹ̀ níjọ́ tí àwọn Fúlàní fẹ́ gbalẹ̀ Yorùbá rẹ̀ tó ní àwọn fẹ́ fi ìdàkọlẹ̀ lẹ́kọ̀ọ́ bàbá yín ló dìde balógun ẹjẹ ń lọ dìde ṣe bí bàbá rẹ̀ dìde dìde lẹ̀ mo kọ̀ máa ń di ẹ̀ dìde dìde lẹ́ẹ̀kan náà kó wá gbà wá lẹ́lẹ̀ yorùbá lẹ́ẹ̀kan sí i ṣé bí bàbá rẹ̀ ṣe ń ṣe ó yá ayéfẹ́lẹ́ ní òun mọ èèyàn tó gbẹ tí ó tó fi èèyàn seventy nine obìnrin seventy nine bó òrìṣà ẹ dìde ńlẹ̀ o ẹ jọ̀ọ́ protest la wá ṣe yìí o ẹni tó wá láti lọ rí ah, tó wá láti kọ ẹ ah, Ìbàdàn ẹ dìde ńlẹ̀ láti wá tún nǹkan tí wọ́n ti bàjẹ́ nílé wa látọ̀ ṣe ni orúkọ burúkú tó ń pè wá àwọn ọ̀bẹ tí wàá tún ṣe ni ilẹ̀ kóòtù òjìire kì í ṣe ilẹ̀ tí ò dáa àwọn aládùn lásàjù àwọn aládùn méjèèjì ní èdè kókò kọ́kọ́ ló dùn jù àwa ní ọmọ aládé a kì í ṣe ẹrú a kì í ṣe àgùntàn ilẹ̀ ìṣúlẹ̀lì tó sọ lókè náà tó wọ́n káàkiri a kì í ṣe ẹrú àlà a kì í ṣe ẹrú Muhammed bá a ṣe wáyé ilẹ̀ tiwa ọmọ aládé là wa àwa sì ń fẹ́ láti dúró ilẹ̀ tiwa àwọn bàbá bàbá káàkiri bàbá tiwa ọ́ tó wá gbé lẹ́jọ́ ẹ dákun ìjọba ẹ dákun òkè lọ lọ́bẹ̀ tó wà yìí kẹ́sì òkè ẹ dákun akọ́kọ́ wa èèyàn seventy nine dandan ẹ dìde o ẹ gbà wá o. ayé fẹlẹ làbẹ tó jáde sí wa kókàn fa ẹni lé wa lọ káwọn sì máa lọ. bẹ́ẹ̀ni àwọn fẹlẹ ayé fẹlẹ afẹ́ rí ayé fẹ́ rí ẹkú bàbá náà jáde. àtúní ká gba àwọn èèyàn sí wa wọn ní kò sẹ́ni kan. ẹ fi gómìnà rẹ̀ hàn wọ́n bí gómìnà ṣe wá tó báyìí ká káwọ́ wá wọn lè rí ẹ̀kan níbẹ̀ ẹ wo ẹ wo ẹ wo kí. àmọ́ lè rí ẹni ẹni yóò jáde sí wa àwa abáyé fẹ́lẹ́ já o a kàn fẹ́ kí wọ́n kàn ah! fún wa lẹ́nìkan tí ó lè àdírẹ́sì wa lórí yín tó ń ṣẹlẹ̀ yìí tàbí kí wọ́n fẹ́ tó pààyàn seventy eight lé wa lọ́wọ́ kí eh, wọ́n tán o ìta fẹ́ nìyẹn o. ẹ ti dákẹ́ ẹ ti wọ̀ yìí lọ báyìí. Eh, eh sójà tó bá tó wọlé eh. eh, gbogbo àwọn tó sọnù tá à ń wá káàkiri eh. ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ tó wá bá wọn rí wọn. ọlọ́run bá wa pọ́ máa lè yorùbá rẹ̀ kó sì bá wa gbọ́ mọ̀ ọkọ yorùbá ga gbogbo ọmọ ọkọ yorùbá ká sì mọ̀ ga. ẹ jẹ́ nìyẹn ó yá o ẹdìdé ẹdìdé kò sáyè fẹ́nìkan kó máa kó máa ba àṣà àti ṣe wa jẹ́mọ́lẹ̀ Yorùbá pírẹsidẹ́ǹtì Tinubu o ẹdìdé ẹdìdé o ẹdìdé o kí ló dé. kò sáyè fún yẹn mọ́ kò sáyè fún yẹn mọ́ ẹdìdé ẹ̀yin ìjọba wa afẹ́rẹ́ ayẹfẹ́lẹ́ ayẹfẹ́lẹ́ la fẹ́ rí afẹ́kọ̀ọ́ jáde sí wa afẹ́kọ̀ọ́ jáde sí wa afẹ́rẹ́ ayẹfẹ́lẹ́ a fẹ́ mẹ́ni tí òṣàlẹ̀ ti wọn kò gbẹ̀wúrẹ́ òṣàlẹ̀ ti wọn kò gbàdìyẹ òṣàlẹ̀ ti wọn kò gbàdòlótòló òṣàlẹ̀ ti wọn kò gbàdótómìnira láyé àfi odidi omi ènìyàn obìnrin ẹ̀yin obìnrin ẹ sì dákẹ́ ẹ sì sọ̀rọ̀ ẹ̀yin obìnrin ìdáyìnlá ń jà ẹ sì dákẹ́ ẹ sì sọ̀rọ̀ nígbà obìnrin táwọn tí wọ́n sọnù nígbà wọn jẹ́jú kúta ti jíjẹ́ àwọn náà jí wọn gbé ẹ sì dákẹ́ obìnrin jẹ́ wọn burúkú ẹ̀yin obìnrin jẹ́ lápapọ̀ gbé ẹ̀ sàgbéga ẹ jẹ́ ká dìde ó tó gẹ́ ẹ̀yin èèyàn mi Ifá gbogbo ṣà èyí tí èyí tí ń gbòrógbó èyí tí ń gbomi tútù kò sí ìtí ń gbòyàn ìtí ń gbajá ìtí ń pàgbò ó tó ààrẹ òòṣà tí ń gbé yan o ayéfẹ́lẹ́ ló jẹ́ ká mọ̀ o ẹ wá dákun ẹ bá wa gbà wá lọ́wọ́ ayéfẹ́lẹ́ o. àlóòṣà kankan tó ń gbà yan o kó bá mú sa. ìṣòṣò òòṣà náà fún wa tó ń gbà yan o. afẹ́mọ ẹni náà afẹ́mọ ilé rẹ̀ àwọn ọmọ rẹ̀ náà tó ń ṣiṣẹ́ iná afẹ́mọ wọn àwọn ọ̀rẹ́ rẹ̀ náà afẹ́mọ wọn mọ́gàjì ilé wọn afẹ́mọ afẹ́mọ ọba inú ìlú tí kẹfẹ́ ṣe nínú ìlú rẹ̀ tó sì lè sọ̀rọ̀ afẹ́mọ àwọn ìjọba wa tán mú tán filẹ̀ afẹ́mọ wọn ọfẹ mọ tó gẹ ẹ lè mọ pàtàkì ọlọ́run ẹ yọ bọjẹ mọ sáyẹ fún yẹ mọ ọmọ kọ m'a ẹ ti ká dìde ìwọ tó bá wọ pé ọmọ kọ yorùbá ni ọ ilẹ̀ kóòtù jèsì ni wọ́n fún ìrẹsọ̀ lẹ̀ sí eh, ọ̀dọ́ láti fi kan eh, eh. ọ̀rọ̀ yìí ọkàn ọkàn lè ọkàn ọ̀nà rẹ̀ ó lè mọ̀ ṣe ọmọ lónìí ó lè pàṣẹ pé ẹni tó padà kàn tó padà kàn wọ́n náà àbúrò ìgbò tó padà kàn lọ́la kò sí kan lónìí mọ́ fún ọ̀lẹ́ náà o ó lè padà kàn lọ́la o àwọn àwọn tí wọ́n ti pa lónìí báyìí tó ti fún ọrúbọ ah, àti mọ̀ wọn ah, àti mọ̀ yẹn wọn àti mọ̀ àti mọ̀ náà wọn o. ẹ̀yin fẹ́lẹ́ bọ̀ wọ́n ẹ̀dùnjẹ́ o. ọgbọ ẹ̀yin tẹ́ wọ káàkiri àgọ́lá yé awíwíwí ayéfẹ́lẹ́ jáde sí wa àwa fẹ́ fi lónìí yìí àwa ti ń lọ a tún wá padà wọ́n láwọn kò fún ọ̀la <laughs> táyé mílíọ̀nù ti wà bí. bẹ́ẹ̀ni àrífẹ́ oyún sàlàyé tó ń bọ̀. a fẹ́ mẹni náà sẹ́ a fẹ́ mẹni náà. a ti lọ báyìí a ti lọ bọ̀ a fẹ́ mẹni náà. ẹ jẹ́ tó fẹ́ fẹ́lẹ́. ọ̀la ni programu ọ̀pẹ̀yẹmí mi. ọ̀pẹ̀yẹmí. ọ̀pẹ̀yẹmí ti programu ìgbẹ́ ni wá. ọ̀la tó ń gbé ìwé. ọ̀la bá yẹ wà ní. ẹ̀yin bàbá wa ní lólóko a wà ń bíbà ń sin àti wà ń past four to five hours láti wà ń bíbà yẹn. Ah, àrífẹ́lẹ́ kò jáde sí wa bẹ́ẹ̀ la. àtúrẹ́ nìkankan tó tẹ̀lé dàbí aṣojú rẹ̀ tó lè rántí wa tó àdírẹ́sì wa. eléyìí fi hàn wá pé iléeṣẹ́ yìí kò sí eré kankan nínú iléeṣẹ́ yìí tí kò sí ẹnìkankan tó lè ṣe aṣojú bíbà eléyìí ti fi ń yé wa pé iléeṣẹ́ yìí o aburú lòun máa ń gbé jáde láyé títí ẹ̀ òun ò kí ń gbé nǹkan dáadáa jáde láyé ẹ̀ so ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ jẹ́ ká kíyèsí orúkọ ilẹ̀ yorùbá ni iléeṣẹ́ ìfẹ́ bàjẹ́ which is iléeṣẹ́ àfihàn. adìyẹ èèyàn wá síwájú ayéfẹ́lẹ́ ó ní òòṣà ń gba èèyàn seventy two seventy nine kò dẹ̀ ṣe nǹkan kan lórí ẹ̀ kò mú kò pọ́lẹ́ pàkó wá gbé ẹni yẹn ó nítorí pé nìyẹn ti lọ sẹ́wọ̀n so gbogbo ẹ̀yin ya wà ẹ̀ sílẹ̀kù a tún máa gbá jáde sí wọn àwa náà máa sọ fún wọn pé àwọn oníṣọ̀ṣe ìyànà èmi ìyànà mi ìtàn àtúpà àkú lórí àwa náà mọ òfin ọmọ Yorùbá ni wá a lè mọ òfin a mọ ìdí tí òfin lè ọwọ́ tí òfin máa fi pe because èyí táwa ṣe yìí àwa fi tají láti lè jẹ́ pé kó bá wa sọ mímí méjì ọ̀rọ̀ a dẹ̀ rí pé kò ṣe tán láti ṣe kí ni láti dá wa lóhùn iléeṣẹ́ yìí iléeṣẹ́ aburú ni so àwa báyìí sì àwa tún padà bọ́ nígbà ayéfẹ́lẹ́ bá lọ mú onítàn wá fún àwa ó di tó ti ayéfẹ́lẹ́ bá mú onítàn wá fún àwa wípé à àwọn ọmọọṣẹ́ ọmọ yìí o òun rèé o ó kàn wá sọ tiẹ̀ bíbà yìí ni òun ni àwa oníṣẹ̀ṣe là láàrin ilé wá bíbà yìí mọ́ mo ṣe ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè fún gbogbo babaláwo àgbáláyé gbogbo àwọn ó fara pamọ́ nù ilé. a ní láti rẹ nínú ayéfẹ́lẹ́ ìdí nǹkan tó fi ṣe pàtàkì tó fi ṣe kókó tó fi rẹ nínú ni pé kí ni ṣẹlẹ̀ tá a sọ yìí a lójú rẹ a lórúkọ rẹ kò dákọ ilé rẹ kò dákọ ọ̀nà rẹ irúfẹ́ ni bẹ́ẹ̀ kò jẹ́ tí ò lè sọ. èmi ni mo sọ̀rọ̀ olùjẹ́pẹ́ ní ká ló lùdọ̀ kò jáde sí mi èmi tá a lọ́ mo sọ̀rọ̀ ayéfẹ́lẹ́ lùdọ̀ ó lùdọ̀ sàmùsàmù kò jáde sí mi a kà á tún pa àbúlà yọ̀ la láti wá fi ẹ̀rọ mú sàmùtí láti wá rí ẹni afẹ́ mẹni náà. ó fi bò sà ó sàlẹ̀ fún wa ó ní kọ jáde sí mi kọ ó ní kọ. afẹ́ mẹni ẹni náà òṣà tó fi ń bọ afẹ́ mọ́ àwọn ọmọ rẹ̀ afẹ́ mọ̀ wọ́n bẹ́ẹ̀ni ìyàwó rẹ̀ afẹ́ mọ̀ bẹ́ẹ̀ni àwọn ọ̀rẹ́ rẹ̀ afẹ́ mọ̀ bẹ́ẹ̀ni agboolé wọn afẹ́ mọ̀ bẹ́ẹ̀ni ìlú tó ti ṣe bí afẹ́ mọ̀ bẹ́ẹ̀ni. táyì báyìí lóde bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ ẹ ká sọ ẹ wù bàbá yìí àwọn ọkọ̀ nípa mo ti ẹ̀ pé bẹ́ẹ̀ ni mo pé ṣé ṣe ṣe báwo.